صل اللهم وبارك على نبينا محمد يَصُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ ọlọ́run tó fi ń ṣe àlàyé àwọn ìdẹ̀kùn rẹ̀ nírànràn tó ṣe fún Bani Israel torí pé ọlọ́run ọba ọba tó bá ṣoore fún ẹ̀dá tó dá bẹ́ẹ̀ dáhùn bá fẹ́ ya aláìmoore sóore tó ṣe fún un yóò máa pè sákìyèsí gbogbo ìgbà pé rántí o àwọn àsìkò kan ti rí kọjá bọ́rọ̀ rẹ̀ ṣe ríre rántí o ó ti lu àwọn àsìkò kan kọjá inú ìnira ló wà o èmi náà mo kó ọyọ o ọlọ́run máa pè sí àwọn àkíyèsí ọ̀rọ̀ léyìí tó káyè tí ó lè ronú sí tó bá ṣe pé àṣẹ ọlọ́run ọba ni tọ̀hún ò fẹ́ múṣẹ tẹ́lẹ̀ tó bá ronú sírò àwọn ọ̀rọ̀ yẹn yóò lè pa àdẹni tí ó mọ máṣe ọlọ́run ṣe bọ́ wá jásí pẹ́sẹ̀ náà ni tọ̀hún fẹ́ máa tún ṣẹ̀ bọ́lọ́n bá ti ń pèsè àwọn àkíyèsí wọ̀nyí yóò fi mọ̀ wípé ọlọ́run ọba la yanbaghi an yu'sa lakinna al-wajiba 'ala pé kò lẹ́tọ̀ọ́ kẹrù tọ́lọ́run ọba dá kó ọlọ́run ọba rẹ̀ tó dáa kàkà bẹ́ẹ̀ ní tó pọ̀ dáadáa fún un òní kó mọ má ṣe ọlọ́run ọba tó dáa kó mú ṣe ní gbogbo ògbà ní gbogbo ààyè. wa idh najjaynakum àwọn afa onímọ̀ èdè lárúbáwá wọ́n ti idh àti ìdá tí wọ́n bá wọlé tọ́ ọ fíìl tí ń jẹ́ iṣẹ́ ó máa ń ní àwọn fíìl tí ìdí ń bá ṣiṣẹ́ lọ́tọ̀ tí ìdá tó náà ń bá ṣiṣẹ́ lọ́tọ̀ ìdí a máa wọlé tọ̀ fíìlù almaadi irú àpẹẹrẹ rẹ̀ nírú eléyìí wa idh najjaynakum wa idh qala Musa. إذا وما ولت فعل مضارع فعل مضارع مججنا انشش الظرف الزمان azìrí nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n ní if tá a ti rí kuranu báyìí ìtumọ̀ tó túmọ̀ ní wípé uzkur ya Muhammad uzkur bí ọlọ́run fi ń bójíṣẹ́ ńlá sọ̀rọ̀ ni wípé wa Muhammad ṣèrántí torí àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí wọ́n ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ sígbà tó ti ṣe ọlọ́run wálé ayé bí ò bá wá já sí pé ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún kò sí mà tó fẹ́ fi mà ọlọ́run wá ń pè é bá sọ̀rọ̀ láti fi máa dá lẹ́kọ̀ọ́ lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn fún àwọn Bani Israel ọlọ́run ní wa iz najjaynaakum ìwà ànábì ṣèrántí ẹ̀yin Bani Israel ẹ̀yin náà ṣèrántí nígbà táwa ọlọ́run ọba là yín tá kó yín yọ kúò lọ́wọ́ àwọn aráalé Fir'aun yasumunakum su'al adhab àwọn tí wọ́n ń fi ìyà tó burú jùlọ tí wọ́n fi ń jẹ yín yudhabbihuna abna'akum wọ́n a máa pa àwọn ọmọkùnrin yín a máa ń dúbú wọn wọ̀yẹ̀sítàhìyóhùnà nìsa ẹkùn wọn a sì máa dá àwọn ọmọbìnrin yín sí wàfi ìdáàlìkùn bala ọmọbìnrin àwòfẹ́yìn ẹ̀rí pélé tí wọ́n fi ń kàn yín àdánwò ńláńlá ló jẹ́ látọ̀dọ̀ olúwa yín ládánwò tó tóbi. nínú èdè lárúbáwá bákan náà tí wọ́n bá ní alu a máa túmọ̀ atba'un wa ansarun li rajulin àrí èèyàn kan tó ní àwọn tí wọ́n gbárùkù tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n kún lọ́wọ́ ìbáà jẹ́ pérú ẹni yẹn aburú ní ṣe níṣẹ́ ni àbí dáadáa ní ṣe níṣẹ́ irú àwọn tí wọ́n gbárùkù tí yẹn tí wọ́n kún lọ́wọ́ àwọn ni wọ́n jẹ́ áálù nífi ń bẹ nínú síyàk ọ̀nà ìgbàṣẹ́ àṣàlátù fana Muhammad sallallahu alayhi wa sallam táwọn sọ pé allahumma salli ala muhammadin wa ala ali wa ashabi wa sallim wàhálà áàlìhì áàlìhì kìí ṣe áhàlì èyí tí wọ́n fi lo áhàlò ó ní wípé kárin bẹ́ẹ̀ nú àwọn ará ilé ànábì tí èsè mùsùlùmí irú ẹni tí èsè mùsùlùmí nú àwọn ìran rẹ̀ yẹn la yastahiqun ò lẹ́tọ̀ọ́ sí ká tọrọ ìkẹ́ fún wọn wájú sọ wípé ọlọ́mọsáì ṣe ìkẹ́ àtìkẹ́ fún Muhammad a kìí ṣe pé àwọn àtàrà alẹ́ Muhammad la torí tó kọ́ mọ̀ ní èdè Yorùbá nìyẹn a máa ń tú alu ní ahlu hada khata'un bayyin àṣìṣe tó hàn gbáà ni torí kìí ṣe gbogbo ara alẹ́ ànábì ló dó ti ànábì lórí òdo tó gbé lọ́wọ́ kódà ẹnu wa gbà ká ní fifty percent àwọn fámìlì ẹ̀gàn òdúró tì í eighty percent aráàlú náà sì faramọ́ tí ń ṣe sèrè àwọn tí wọn ò gba tànàbí wọlé yẹn sallallahu alayhi wa sallam wọn ò sí ní ẹni tí islam faramọ́ ká máa tọrọ àsọ̀láàtù fún wa alu bimaana atba'u muhammadin sallallahu alayhi wa sallam wa ansoro àwọn tí wọ́n tẹ̀lé ànábì tába wá rí nírí allahumma salli ala muhammadin wa ala alihi wa sahabi a tún wá nígbà tá a dákọ aluta a tún dákọ ashabi sí kò takura wọn á ní kò takura wọn torí pé lára àwọn èèyàn ń bẹ tí wọ́n gba tànàbí muhammad sallallahu alayhi wa sallam àmọ́ wọn ò bá nàbí rò papọ̀ tìtorí pé lu táwọn gbé ńgbà yẹn ó jìnnà sí lu Madina lakinnahum kanu muslimina haqqan ọba Habasha ọba Ethiopia ńgbà yẹn àfi lè kà kún sọ̀hábẹ́ yìí torí gbogbo tó fi ṣe Islam òun àtànábì ò gan ní ara wọn lakinnahu kana min ali Muhammad so ń bẹ bẹ́ẹ̀ náà mùsùlùmí tí wọn ò rí ànábì gan sójú lójú ayé ànábì ṣùgbọ́n wọ́n sì gbọ́n tánàbì mọ́ wa nísì ń bẹ́nu wọn tí wọ́n rí sójú ṣùgbọ́n kó jẹ́ bí ẹ̀ẹ̀kan bí ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀kan lọ́dún irú àwọn yẹn áàlù ni wọn wọn yìí ṣe ashab. bó dẹ̀ ṣe pé ń bẹ́ẹ̀ náà fà tí wọ́n sọ wípé asọ̀hábẹ́ bàbá ń define ti ń jẹ́ ogbólóhùn sọ̀hábà sọ̀hábà pé kò pọn dandan kẹ́niyàn rí ànábì sójú ìgbẹ́ ń bẹ náà àwọn afá tí wọ́n ló pọn dandan gbogbo ẹni tó bá ṣe kó jẹ́ sọ̀hábì ànábì ó gbọ́dọ̀ jẹ́ ní tó ṣe wípé ó rí ànábì sójú ó wá rí hadithi gbà ó kò rí hadithi gbà ó ó rí ànábì sójú ó gba islam lọ́wọ́ rẹ̀ famata musliman sawan qabla mọ́tì nàbí sallallahu alayhi wa sallam aw ba'da mawti ẹni tó gbà fanabi ó sì kú lórí islam ìbáàjá sí pé lójú ayé ànábì náà ló kú ni àbílẹ́yìn gbàtà ànábì filẹ̀ ayé lẹ̀tàn ló náà padà kú. fìrìhàn ogbólóyìn yìí. afáwa alimami tọbariyo رحمه الله. ní ó kọkan ni tí gbogbo àwọn ọba tí wọ́n bá jẹ nílùú Egypt ńgbà yẹn máa ń jẹ gẹ́gẹ́ bó ṣe já sí pé gbogbo ẹni tó bá jọba nílùú Rome lásìkò yẹn wọ́n a máa pè wọ́n ní Kaisar aw Hirokil kò ń ṣe harukọlù Hirokil aw rọkọ filan ọba tó bá ti jẹ nílùú rome lásìkò yẹn a máa kó wọn ní kọsọr òun náà ni biblical term ń pè ní késárì hmm? nílùú rome àbí kó wọn pè ní ìrọkìn ọba tó bá jẹ nílùú faris. Persia nígbà yẹn wọ́n máa ń pè ní Kisra bóyá eléyìí ló súnmọ́ Kesari jù Allahu alam ọba tó bá jẹ nílùú Yemen wọ́n máa ń pè ní Tuba sura wo ló tún wà rí amuhum khayrun am qawmu min qablihim ahlakinahum innahum kanu mujrimin gbogbo ọba tó bá jẹ nílùú Yemen wọn máa ń pè ní tuba àmásáré fìdí àwọn ti Musa tó wọn àti Musa alayhisalam tí wọn jọ kó ọ̀rọ̀ papọ̀ wọn máa sọ pé ọkọ rẹ̀ ń jẹ Al-Walid bun Mus'abin bun Rayyan Al-Walid bun Mus'abin alimami al-Qurtubi rahimahullah màdáwọn ṣe àlàyé lórí ìtumọ̀ okọ̀ yìí tán wọ́n wá mú ọ̀rọ̀ àfa kan wá gbèsè rí Fíráùn kìí ṣe okọ̀ èdè kìí ṣe ogbólóhùn lárúbáwá òun ò fi ní ìtumọ̀ kan pàtó ní èdè lárúbáwá Fíráùn Fíráùn wọ́n kàn jẹ́ okọ̀ gbogbo ọba tó bá ti jẹ́ nílùú Egypt lásìkò yẹn olúwa fati kanu àwọn àgbàfà onímìdí lábàbí sọ wípé aljawhari ó ní firaun laqabul walid ibn mus'ab maliku misr wa kullu caatin firaun walcutaatu lfaraacina wa qad tafarcana wa huwa dhu fircanatin أي دهاء ونكر eléyìí náà ń bẹ nínú ọ̀rọ̀ tá a máa ń sọ lẹ́yìn bàbá rẹ̀ ń tí ó bá jẹ́ ọlọ́lá àbújá láṣẹ àbújọba tí bá ń takò òdodo ọ̀rọ̀ àwọn afọwọ́sọ wípé fíríàwọ́nù ìlú wọn nìyẹn kèé ṣe wípé inú èdè lárúbáwá ìtumọ̀ kan bẹ fún ti ń jẹ́ fèrè àwọn ṣùgbọ́n sábà pé fèrè àwọn tí ọlọ́run rán rẹ̀ Mùsá sí ó ya pàpà ńlá gẹ̀ẹ́dá ó sì ya agbẹ́rùgbọ́n rí ó ti wá di pé gbogbo ẹni tó náà bá ti jẹ́ ẹni tí ń yapa sófin ọlọ́run pàápàá jùlọ tó bá ti jẹ́ aláṣẹ àwọn afọ́mọ̀ pè ní fèrè àwọn ní ṣókí ọ̀rọ̀ firaun èyí tọ́lọ́run náà ní musa alayisalaam sí min ashadi nasi toguyanan wa kufra ó jẹ́ kan nínú ẹ̀dá tó tayọ ààlà jùlọ lórí ilẹ̀ ó sì borí ilẹ̀ jẹ́ púpọ̀ tora sọ fúnra wa ń jó ni a ní kẹ́dà kan lẹ́nu gbàgà kó ní gbogbo ẹ̀dá tọ́lọ́run dá láyé òun lọ́lọ́run ọba tó jọ́nà yẹn fún wọn kí wọ́n máa sìn kò sì rí kan dá nínú wọn inú suratul Qasas aya thirty eight fìràánù sọ fáwọn bá ń gbọ́ láàrà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ma alimtu lakum min ilahin ghayri ẹ wá tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ o èmi ò mọ ọlọ́run míì tó yàtọ̀ fún mi tó yẹ kẹ́yìn ìbànú sọ̀rọ̀ èyí kẹ́ mọ̀ lọ́lọ́run. inú suratu nazaaj ní faqala ana rabbukumul a'la bí ò bá yé yín tẹ́lẹ̀ èmi lọ́lọ́run ọba yín tó ga jùlọ alhafiz ibn kathirin rahimahullahu ta'ala wọ́n gba ọ̀rọ̀ kan wá lẹ́tọ̀nà afáwọ̀ abdullahi bin abbasin wa mujahid radiyallahu anhuma wọ́n ní Fir'aun ó sọ gbólóhùn faqala ana rabbukumul aala àti ma alimtu lakum min ilahin ghairi àsìkò sọ méjèèjì sí yàtọ̀ síra wọn ó ti ń kílèmù fáwọn Bani Isra'il pò náà ni ọlọ́run ọba kan tó yẹ kí wọ́n máa sìn lẹ́yìn tí ń jógójì ọdún ó sì padà wá sọ fún wọn wípé ana rabbukumul aala bàbá ọ̀rọ̀ yìí bọ́ yìí dáadáa ọ̀ràn méjèèjì tí fìdáwọ̀n dá látòrí ahán ogójì ọdún síra wọn ló fi dá etí kan kílèmù tẹ́lẹ̀ fún Bani Israel ní wípé èmi náà lọ́lọ́run ọba yín ó sì maintain yẹn fún dídí forty years tó pé bí Musa bá ti ń ṣe wáàsí fún Bani Israel wípé ọlọ́run bá tó rán mi sẹ́ni ẹ máa sìn fìrọ́nù ó sì máa sọ fún wọn wípé ẹ má da lóhùn ọmọ akíló lòun kótókótó rẹ̀ pọ̀ ah. am ana khayrun min hadha alladhi wa mahinun wala yakariyu bin ah. kò dá láhán bí ti ń gbọ́rọ̀ kalẹ̀ gan ẹ́ rí pé ọmọ kan tẹ̀lé dọ̀rọ̀dọ̀rọ̀ báyìí bóun ò bá ṣàlàyé ti ń wí haruna nìyí òun ẹ lè ti ń sọ. So ṣé dẹnu lẹ́mọ̀ wá tẹ̀lé ní abẹ́mi gbogbo ọ̀nà téèyàn fi máa criticize ẹ̀dá tá a fi tọwọ́ rẹ̀ gbà ní fìràwọ̀nù dálọ́ náà ló dá lọ́gbọ́n tí fi ń criticize Musa alayhi salam lẹ́yìn forty years tó wá rí pé ànábì Musa alayhi salam kò tẹ́tí ní ìmọ̀ ṣàlàyé fáwọn èèyàn wípé àní fìràwọ̀nù sẹ́ kìí sọ ọlọ́run ọba yín ọlọ́run tó dáa tó dé mi náà. tó sì dá ẹ̀yìn ló yẹ ká máa sìn lẹ́yìn forty years ló sẹ̀ jáde ìta tó wá sọ wípé faqala ana rabbukumul a'la pé ó dáa agreed ọlọ́run kan bẹ lóòótọ́ lẹ́yìn forty years àmẹ́mi ju ọlọ́run tó ń pè yín lọ sọ́dọ̀ rẹ̀ yẹn lọ èwo ló burú jù àtúnwá ní ah, eléyìí tún wá burú jù lẹ́ẹ̀kejì yẹn ló burú jù la ilaha illallah wa sallam ọ̀ràn díẹ̀ ní sísìn dá níjọ́ tí ń ṣe pé mi lọ lọ́hùn torí wípé ẹ̀ẹ́dì gbogbo àwọn òòsà táwọn yìí náà ń bọ lé nìyí náà kò sí inú àwọn priest wọn tí ń bọ wọn tí ń pé wọn jọ lọ́hùn lọ. láfi ń sọ wípé kò sí ẹ̀dá kan tó ya kèfèrí láyé tó tó fèrè àwọn gbogbo ẹni tí bá ń jẹ́ kèfèrí láyé wọ́n ń tọ fìrọ́nù lẹ́yìn ni gbogbo àwọn tí wọ́n ń bọ òkè kan ni wọ́n ń bọ odò kan ni wọ́n ń bọ ẹ̀dá kan ni wọ́n ń bọ àyè kan ni kò tí ì sí ẹni tí bá ń jẹ́ amójú ojúbọ yẹn àwòrán ojúbọ yẹn tí mo á sọ fáwọn èèyàn wípé ṣé wàá rí kíní yìí o ju ọlọ́run ọba lọ kódà kò sí nínú kò sí nínú gbàgbọ́ yorùbá tí wọn bá tún ṣe ti ń jọrọ bìlífù lẹ yorùbá wọn a mọ lórí sọ òkè. Okay sífà àwọn ẹni fọlọ́hún which means pé òrìṣà òkè yẹn ti ń jọ lọ́hún wọ́n tún ju àwọn òòṣà kéékèèké táwọn tó ń wárí fún lókè pẹ̀ lọ so wọ́n kọlífà ẹ̀pẹ̀ lókè so àwọn náà gba fàókìyà gbọ́ fọlọ́hún supreme deity àmọ́ fìdí àwọn ó ní ìtò supreme èmi lèmi supreme lórí ẹ̀ ọlọ́run mọ̀jà arìnrìn àjò fìdí àwọn ló fi ṣe pé gbogbo ibi tọ́rọ̀ rẹ̀ padà kángun sí bẹ́yàn bá ronú sí Ọlọ́run ò jẹ̀bi gbogbo ẹni bá sì rìn lànà fèrè àrùn náà kódà tó bá ṣe wípé òun ò sọ wípé Ọlọ́run tó ń pe àwọn èèyàn sí ju Ọlọ́run ọba òkè lọ àmọ́ náà tún pe àwọn èèyàn sí bí Ọlọ́run míì tó wá sí pé kàkà yẹ káwọn yẹn máa fún Ọlọ́run ọba ní sacrifices nǹkan yẹn ni wọ́n fún sacrifices yẹn sayuhsharu ma fir'aun. lọ́jọ́ alikiyama ọlọ́run ó kó òun náà papọ̀ mọ́ fèrè ni torí pé ibi tó ń dúró sí yẹn ni náà ti gbé a sì máa rí gbọ́yé nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn aláìmọ̀ kan máa ń sọ ẹ̀bá máa ṣàdúrà ẹja máa bẹ lọ́ọ̀nì wọ́n ní àfa kò sí tó ti ń ṣàdúrà náà torí pé lè náà ní òràn àdúrà lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ó jẹ jáde láti ibi wípé ọlọ́run kan ọlọ́run kan ò ṣe dúró tì àfi kẹ́ mú èṣù náà kọ́ lọ́hùn túmọ̀ ẹ̀ nìyẹn tó bá fẹ́ rí ilé ayé gbé tó bá ti ń sin ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ kan náà máa sin èṣù kódà nìkan máa ń sọ wípé ó ní ọlọ́run tètè dáàyàn lóhùn wàràwàrà ó lámèésù kíákíá ni. Kia gbogbo ẹni tó bá ṣe pé ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ẹbọ ni irú ọ̀rọ̀ tí fìdáwọnù náà ń sọ ọjọ́ kìnínní àná ni Ọlọ́run kó sọ wa sọ wa ẹbọ. Ọlọ́run wa ní ẹ̀yin Banu Israel gẹ́gẹ́ bó ṣe ń ráwọn náà létí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn ẹran tí bàtà wà Ọlọ́run tá a là yín kú lọ́wọ́ àti àwọn bá ń gbọ́lá rẹ̀ torí pé fìràwọnù rẹ yàn dúró tì òun ló fi ráyè fúnlẹ̀ mọ́ Musa alayisalaam tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń ka ìtàn àwọn generations nínú Quran tó ṣe wípé wọ́n dalẹ̀ ayé rú pẹ̀lú wà tí ò da pẹ̀lú rìn tí ò da pẹ̀lú ìmọ̀ mòdì sọlọ́hún ìyẹn ò rí pé nínú tí ó promote dáwà ìbọn fíráúnù jù ó ní àwọn supporters kan tọ́pọ̀lọpọ̀ àwọn ìjọ tó kù òní amen civil engineer ẹ̀ ni ma alimtu lakum min ilahin ghairi fa awqide liya amen alatini faj'al sarha la'alli attali'u ila ilahi musa wa inni la adhunuhu kadhiba nínú súra kan wa innahu lamina al nínú suratul qasas pé musa ń kílèmù pọ́lọ́hún tó ní ká máa sìn yìí kẹ́yìn náà máa sìn pé òkè níbẹ̀ òkè níbẹ̀ Haman ìwọ nímọ̀ bá a ṣe ń construct òkè mo fẹ́ kó bá mọ ilé kan kó lọ sójú sánmọ́ làálẹ̀ àtọ́lẹ̀ ìlà ìlàhì musa ń wàá gòkè ń lọ mo fẹ́ lọ́ọ́ nàjú tó ọlọ́run musa gan gan wa sẹ́mi wípé wa man yarghabu an millati Ibrahima illa man safiha nafsa ẹni tó gọ́jù láyé tó fẹnu họra lẹni tí ò dọ́lọ́ mọ̀ bọ́rọ̀ lọ́n bá hàn sí yàn ni irú òkè wọn fẹ́ mọ láyé upstair wọn fẹ́ mọ láyé tí ó wà gàgàgàgàgàgà ṣé èyí tá à ń pò lókè yìí náà níjẹ́ sánmà ni bèrè tó pé yóò mọ wọ́lọ́ torí pé èyí ń wò yìí aircraft ń gbanú ẹ̀ so sánmọ̀ gan bẹ lókè eléyìí ni ìyẹn ni sánmọ̀ dúníyà tòkè lọ́hùn tó tún wá ju èkeje lọ́rọ́ lọ́hùn wà tó ayé tó lọ́hùn gbà gbé wà lókè kò sí nǹkan tó bò lókè téńté lòun wà lówù that lówù kọ́hàr bá a ṣe máa ròyìn ọlọ́run nìyẹn tá a bá ní alàlíyú lówù that wà lówù alkọ́hàr. ọlọ́run ọba ga lágbára ó sì ga láyè tó wà òun ló sì gbogbo nǹkan ẹ̀rí fèrè ọ̀nù so hamanu bẹnu àwọn tí wọ́n dúró ti wípé a kọ́ ọ lọ́wọ́ tá a fi ní jẹ́ kí Musa oríṣẹ́ ìjẹ bákan náà ni the richest man láàrin wọn gbà yẹn ó sì ti jẹ́ kan lẹ́yìn ọmọ Musa rí. owó dọ́wọ́ rẹ̀ tán ló bá di ọ̀tá náà musa alayhi salam ọlọ́run musa yìí sọ wa sọ òṣì ọlọ́run musa yìí sọ wa sọ òṣì torí pé òṣì òun àti kúfúrú ìran kan náà ni wọn níbi ń bẹ inú àdúrà nábì gbogbo gbà allahumma inni a'udhu bika minal kufri wal faqri ọlọ́run bí yìí ṣe ń bẹ̀ ọ́ pé mo sáájú ọ kó sọ mi sọ́wọ́ àkèfèrí bákan náà mọ́jọ sí òòjọ́ rẹ̀ mi òsì á máa sọ̀rọ̀ di kèfèrí ńgbà mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ á sì máa sọ̀rọ̀ di kèfèrí ńgbà mi torí títí tí máa mú yẹn gan tó ń takọ lọ́run jù òun ni táyọ̀pọ̀ ọ̀rá bá ń ṣẹlẹ̀ òun ló fà táwọn èèyàn àwọn èèyàn eh, kọ́rùn fi ń sọ fún nígbà tí ń tayọ àlà. لا تفرح إن الله لا يحب farihin tọrọ bá pọ̀ tó bá pọ̀ táṣẹ bá wà tí gbogbo rẹ̀ wà wájú ẹ̀dá bọ́lọ́wọ́n bá dúró tí náà gbà mí yóò tara yìí náà ríra rẹ̀ kò ní dọ́lọ́ mọ́ ni wọ́n fi ń dọ́gba jù ní àdúrà tánàbí máa ń ṣe òjíṣẹ́ ọlọ́run sọ pé aghnini bi halalika an haramika ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ mi bá máa wájà àti mu kó sì pé halali rẹ ní máa rí tí fi ní débi haram rẹ bọ́lá wa ti bu ẹ̀dá láṣìírí ní tó ga jùlọ nìyẹn. gbogbo irúra àwọn èèyàn tá à ń sọ yìí wọ́n kún fèrè àánú lọ́wọ́ láti deal mercilessly pẹ̀lú àwọn Bani Israel yìí. ọlọ́ni yasumunakum su al-azab àwọn ìyà tó burú jùlọ ni wọ́n fi ń jẹ wọ́n inú èdè lárúbáwá ta bá ní asáwòmù àbí asáìmàtò ìran kan nínú ìran ẹran àbí àwọn dábàá tí wọ́n ń jẹ fúnra wọn tí ó ṣẹ̀ṣẹ̀ nídìí ká dà wọ́n jẹ níjẹ́ asáìmà jábọ̀ rẹ̀ jẹ́ asáwà ẹ wá mọ̀ pé irú ẹran tí ń dá jẹ fúnra rẹ̀ yẹn ilé ṣeéṣe ń gbà míì kí dààmú pọ̀ òun ló gbólóyè náà fi wá wá láti ra àtúmọ̀ yẹn wípé yasumunakum su al-azab gbogbo àwọn iṣẹ́ rẹ́dẹ́rẹ́dẹ́ níranran àwọn iṣẹ́ dọ̀tí onífèrè àwọn òun fi àwọn bàní Israẹla ṣe ọlọ́sẹ̀ wà sọ pé yudhabbihuna abna'akum hadha min babi dhikril khass ala al-'am torípé látara àwọn àyà tí wọ́n fi ń jẹ àwọn Bani Israel ìyà yẹn pọ̀ níranran ọlọ́run tó wá ń sa àwọn kan lẹ́sà jùlọ nínú àwọn ìyà tó lágbára jù tí wọ́n fi ń jẹ wọn kí nírú ìyà náà tadhbihul abna àwọn ọmọkùnrin wọn fìrọ́ọ̀nù de àwọn èèyàn rẹ̀ síta ẹ máa pa wọn. wa yastahyuna nisaakum àmọ́ àwọn obìnrin wọn ẹ dá wọn sí ẹ dá wọn sí fún yá. wa fi dhalikum bala'un min rabbikum 'azim ọlọ́ọ̀ni eléyìí àdánwò tó tóbi jùlọ ni látọ̀dọ̀ ọlọ́run àyà kan yìí ẹ̀yà ṣàlàyé rẹ̀ dáadáa tí wọn náà fi gbọ́ yé wípé tí ìbá ṣe pé òun ṣe ọlọ́run lọ́nà kan sí kejì àwọn tí ó dùn mọ́ ọdún tó ń ṣẹlẹ̀ sí ẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àdánwò ni gbogbo ẹni yóò tọ́lọ́run ìbáwọn àfi sábàbí àdánwò yẹn kọ́ lọ́rùn sọ́ọ̀sì àdéhùn yẹn ló kàn wá àwọn kan ọlọ́run wá fi kọ́ lọ́rùn tó wà ń díẹ̀ yìí nǹkan ni iṣu ti wà ní islam iṣu ti wà ní wípé fallahu min asma'ihi adọ́r nínú ọkọ̀ ọlọ́run tó ga jùlọ yín fi ń jó kọ ni kò sì fẹ́ kí èèyàn kan wá lòun fẹ́ràn fẹ́ràn fẹ́ràn débẹ̀ kó wá pòun yìí jẹ adọ́r ọba tí ń fìnira kàdá kódà ẹni tọ́lọ́run fẹ́ràn jù gan ní gbogbo ẹ̀dá láyé olè tó rán kẹ́yìn ní gbogbo àwọn anábì ọlọ́run muhammadu abdullah alayhi wa ala jami'i rusuli afdal salati wa azka taslim ọlọ́ni wa in yamsaska allahu bi durrin fala kashifa lahu bá fi ọwọ́ ìnira rẹ̀ gbá wà nábì mú kò sẹ́ni tí ó gba ìnira yẹn kúrò tí ó mú ìnira yẹn kúrò lọ́wọ́ wà nábì àfọlọ́wọ́n bá ntọ́lọ̀ ń fẹ́ràn jù nìyẹn táwa lè mi ta nìwọ. bọ́lọ̀ ń bá fi ìnira rẹ̀ gbá ìwà nábì mú fàlàkàṣì fẹ̀lẹ́wù ìlẹ́hù kò sẹ́ni tí ó sì pa ayé ìnira yẹn kó fún wà nábì àfọwọ́n ọlọ́run tó ń fi ìnira yẹn kàn án. fi wá já mọ̀ bíi pé gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ sáwọn bá ní sọ̀rọ̀ yìí lo fíráwọ́nà ni ṣùgbọ́n àdánwò ní jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba fún wọn. àwọn afa ṣàlàyé díẹ̀ nípa tó fà tí Fíráúnù fi wò wípé inú ọ̀nà tó fi máa jẹ wọ́n yà ni kó máa pa àwọn ọmọkùnrin wọn. Al-Imam Al-Qurtubi rahimahullah yóò tafsiru wọn wọ́n ní tó bí eléyìí ni wípé àwọn alágbègbà àwọn onífá wọ́n dáfá fún Fíráúnù wípé wọ́n bí ọmọ kan láàrin àwọn Bani Isra'il gbogbo ọlá rẹ̀ oní oòrùn ìgbà tí wọ́n sọ eléyìí fún un ó wá wò pé ọ̀nà àbáyọ ni pé gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti ń bí kí wọ́n máa dú wọn láti kékeré torí òun náà ti mọ̀ pé ànábì kò ní jáde náà àfikójọkùnrin ní òfin sí nínú ẹ̀rí inú Islam ká gbà wípé ànábì ọlọ́run bẹ àbóbìnrin bẹ lára àwọn ànábì ọlọ́run kò sí. Si nbẹ náà àfáà mi tí wọ́n sọ wípé àwọn kan bẹ náà bí Ọlọ́run tí wọ́n jóbìnrin ìgbàtẹni ó sì máa mẹ́rin wá ó ní ya Isa ya Isa yìí ṣe ànábì Ọlọ́run gbogbo ohun tọ́lọ́run fi ròyìn rẹ̀ ni wípé siddiqatun nù Suratul Maida mal Masih bin Maryam. إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان طعام Ọlọ́run ní Mèsáyà ọmọ Mariama kò sí nǹkan kan tó jẹ́ tayọ kó jójìṣẹ́ Ọlọ́run káàrin àwọn òjíṣẹ́ ti sin bẹ ṣáájú rẹ̀ táwọn náà jẹ́ irúṣẹ́ tó náà jẹ́ ìyá rẹ̀ tó wá dọ́lọ́mọ yín lọ́wọ́ yìí Siddiqatun ó jẹ́ n tó ju paju sẹ́lẹ̀ lóòótọ́ fọlọ́n ọba tán yányá àmọ́ o kana yakulani ta'am àti Isa ati Mariamu ya rẹ̀ wọ́n bu òkèlè ọlọ́yìn sì bu òkèlè <laughs> so ìròyìn wọn pé wọ́n ti ń jẹun ó kọ́ disqualify wọn kúrò níbi wọ́n lè jẹ́ ọlọ́run nígbà bá a sọ pé ọlọ́run sẹ́mọ wípé àbùkù ńláńlá ni tí ìyá isa yìí lé ayé lẹ̀ ebi ń pa yìí sì ń jẹun isa náà kó náà tó fa sókè gòkè sẹ́mọ̀ a máa jèso bó bá sì rún jẹ́ńjẹ́ kánà ìyàkùlá ni tàn án ọlọ́run tó wá dá sánmà àti ilẹ̀ kì náà ń tọ́pọ̀ lé lórí náà. bó o pa nǹkan fún onínú rẹ̀ yìí dùn èyí tó náà ń jẹnu ọlọ́run yìí ṣe kí ni kìí jẹun wò kódà kìí jẹ ọpẹ́ ọlọ́run yìí jẹ ọpẹ́ kò sí ti ń jẹjọ lọ kò jẹ ọpẹ́ gba gẹ́gẹ́ bí ẹ̀sìn ni ń máa gba lọ́wọ́ ẹ̀dá àmọ́ pé ń ń fọlọ́hún ọlọ́run tó wá dúpẹ́ fún wọn náà lọ́nà wo yóò ṣàlékún orí tí ọlọ́run ń jẹ ọpẹ́. àwọn kan sì ń sọ ọ́nà ọ̀rọ̀ pé ó fúnra rẹ̀ ló fúnra rẹ̀ lálàá wípé ìṣẹ̀lẹ̀ báyìí ó ṣẹlẹ̀ sóhun ẹ wá gbọ̀ngàn tí ìkan náà àwọn afáà sọ azajaj bàbá yẹn ní alaajabu min hamqihi لم يدري أن الكاهن إن صدق فالقتل لا ينفع وإن كذب فلا معنى للقتل lọ́wọ́ náà ni tí ò rí nǹkan kan nípa tí ń fa ọ̀bà ní sọ ìlà yẹn náà kò ní ìtumọ̀ sẹ́mu pé ọ̀tá tóun ti ń gbóòórùn rẹ̀ láì mọ iye ọdún tóun ní padà wá gbọ́lá lọ́wọ́ tó ọlọ́run wá lọ́ta yẹn gan ìwọ gan ló wò dàgbà ọ̀tá yẹn gan ìwọ gangan ló tọ́jú rẹ̀ ìwọ ló tẹ̀yìn ẹ̀ fún yóò ṣe jà ẹ́ lógun ọ̀rọ̀ ọlọ́run wọn náà fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ lágbájá ò ní jẹ́ bákan lójú rẹ ìwọ gan ló gbàtọ́ gbogbo ọ̀nà tí ó fi jẹ́ bákan òun gan ìwọ gan ló tún ṣàlàyé rẹ fún pé ní báyìí kò lè borí mi ní báyìí kò lè jọ̀gá lé mi lórí ìwọ náà ló lè síbẹ̀ torí pé àkọọ́lẹ̀ ọlọ́run ni òun ti parí kó sì rọra jù pàjùsẹ̀ tó ti ní ìsinmi nìyẹn. yìí alimami Qurtubi wọ́n ṣàlàyé rẹ̀ fún wa ní tafsir wọn alimami Tabari yìí rahimahullah wọ́n nígbà tó ti di wípé Fir'aun gbọ́ eléyìí ó wá sẹ́ndì gbogbo tí bá ti ń jẹ́ àwọn agbẹ̀bí tí bá ń gbẹ̀bí fún àwọn bàní sọ̀rọ̀ yìí nínú ìgboro Egypt ìjọ náà ẹni tó bá ti jọkàn inú ọmọ tí ẹ bá gbà tẹ bá gbẹ̀bí rẹ̀ ẹ darí rẹ̀ sáàfin má ti darí rẹ̀ sáàfin yóò wá sọ fún àwọn àwọn eléṣu rẹ̀ bóyá ẹ máa ju wọn ó wá kú bẹ́ni tí wọ́n sọ wípé tí ó ní fàmí sọ wípé nígbà wà gbọ́ láàrin ó wá kú bí ó sì jáde á ti pa papọ̀ mọ́ wọn èròǹgbà tiẹ̀ nìyẹn. alimami Kathir rahimahullah àwọn wá sọ̀rọ̀ kan tó yàtọ̀ sí eléyìí níta fẹ́ tírìtì eléyìí dáadáa ni wípé kíní yìí ní í ṣe pẹ̀lú àwọn àdìọ́kọ̀ kan tí ń dààmú wa láwùjọ tiwa pé wọ́n wusẹ́ orí bẹ́ẹ̀ ẹni tó wusẹ́ gan kì tún wá sí mùsùlùmí ó kàn lu aago ní gbangbangbangbangbangban ní bá ń wí ìdí ó wì àbí kò jẹ́rú ẹni yẹn ni àwọn kan náà ní wọ́n kàn wò yàn báyìí ni wọ́n sì ṣàlàyé gbóhùn tí ó ṣẹlẹ̀ sí yàn àwọn kìíní yẹn dòkú lẹ́mìí wa gan ibi tẹ́lẹ̀ omi sì kákó gan dọ̀rọ̀ ọlọ́run ọba lọ yóò wá níbi ká ṣàlàyé rẹ̀ torí pẹ́lú mi yóò máa lò ní ẹ̀rí wípé a ah, tí ò bá rí bẹ́ẹ̀ kódà àwọn alágbègbè gan ni wọ́n kọ́ rí àwọn ni wọ́n kọ́ rí Musa tó Musa ń bọ̀ wálé ayé nígbà tẹ́ sọ pé kíní yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn alágbègbè gan wọ́n kọ́ tàṣí rí pé àná Musa ó jáná bí ọlọ́run kílẹ̀ ń bá ká <laughs> ana amata ń bá ká o n ta sì ń sọ yé wa a ṣàlàyé rẹ̀ Ibn Kathir rahimahullah àwọn wá ṣàlàyé ọ̀rọ̀ kan tó yàtọ̀ sí ti àwọn afá méjèèjì yìí ti ṣàlàyé nípa tó fà tí Fìràwọ̀n fi ń pa àwọn Bani Isra'il tó jọkùnrin wọ́n ní. ṣáájú ìgbà tí Ibrahim aleyhisselam tó wá sí ìlú Misra ìlú Egypt níjọ́ kìnìún àná kàǹpé ní àjò rẹ̀ nígbà tó padà kúrò ní eroq Iraq ọmọ Iraq ni anabi Ibrahim aleyhisselam tó di pé wọ́n jù sínú iná ọlọ́run ńlá ọlọ́run kó yọ tó wá bá rìn àjò mọ́sìr pẹ̀lú ìyàwó rẹ̀ àkọ́kọ́ fẹ́ ìyàwó tá a mọ̀ sí sára sárọ̀ a máa sábà gbọ́nú tán wípé ọba àlú kan ó fẹ́ báyàwó yẹn ṣe bàná tọ́lọ́mọba wa kó sárọ̀ yẹn wá mú ọmọ títí kó so anabi ibrahim alayhisalam ó fèsì àwọn oppositions kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn àwọn aláṣẹ kan nínú gbòòrò egypt gbà yẹn àbí láwọn tó tó súnmọ́ egypt tó ṣe pé àwọn náà ń gbádùn ògbàtọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n jọ takàn gbà látàsìkò yẹn ni ibrahim ní ti ń sọ fáwọn ará egypt wípé bóun bá tiẹ̀ lọ tí gbogbo àwọn tóun bá sọ̀rọ̀ lọ́yìn tí wọn ò gbọ́nù lóyún nínú tọ́lọ́hún fòun rí òun ni pé ọlọ́run padà mú ọmọ kan wá lọ́mọ ọkùnrin tí ó padà wá kó ẹ̀yin ìbànú sọ̀rọ̀ yìí làyọ̀ kó lọ́wọ́ àwọn ọba tí wọ́n ń dààmú yín tí wàá gbà yín lẹ̀ slavery àbí enslavement tí àwọn ọba yìí ń fẹ̀yìn ìbànú sọ̀rọ̀ yìí là ọlọ́run padà wá fọ ọmọ kan yọ láàrin yín tí ó gbà yín lẹ̀ lọ́wọ́ àwọn ọba yìí eléyìí ti wá di tó ṣe wípé àrọmọbọmọ àrọmọbọ wọn nílùú Mísírì wọ́n ti mú sẹ́mi wọ́n ń sọ fúnra wọn ìrètí pé ah ẹnìkan ti kọjá ń wa rí o tó lọ́lọ́run fún òun ní kankan rí báyìí ànábì ọlọ́run sì ni eléyìí ti wá wà ńlẹ̀ bẹ́ẹ̀ títí tó fi wá dìgbà tí fíríhàn eléyìí délé ayé ìgbà tó ń wá délé ayé òun wá bá ọ̀rọ̀ yẹn náà lẹ́nu àwọn Bani Israel tí wọ́n máa ń bi wọ́n léèrè pé bọ́lá ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ pé àwọn bàbá bàbá bàbá bàbá bàbá ńlá wa wọ́n ń pè ẹni ọlọ́run kan ànábì ọlọ́run kan òun ló ti sọ̀rọ̀ yìí kalẹ̀ dáhùn wá sọ pé ó ti dáa bá lò họ yóò tó wọnú kádàrà ló wà sọlọ pàdé kádàrà mi. anta tafiru min kọ́dàrí ìlà kọ́dàrí tó bá ní wọ́n ṣe nǹkan báyìí nǹkan kan wọ́n ti sọ nǹkan báyìí fún ọ àti kò sì dọ́gbọ́n báyìí ọgbọ́n tó fẹ́ dàrún ti ń bẹ nínú kádàrà tó fẹ́ họ fún náà ni ibi tó tún wá fẹ́ sá lọ náà ti ń bẹ nínú kádàrà òun sá kò nínú kádàrà kan bọ́ nínú kádàrà kan náà ni. ọmọ ẹ̀dá èèyàn ò lè kó lágbègbè tí jẹ́ kádàrà láyé tó lára wa ni tí ò lè já. ẹ sì mọ̀ pé Fir'aun òun ti ń pa àwọn ọmọkùnrin wọn tó sì fa ọmọbìnrin wọn lẹ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ rí àbáyọ níbi kí wọ́n rí ọmọ náà bí. ìmọ̀ àwọn ọmọkùnrin ń túmọ̀ pọ́kùnrin gan ò ní ẹ̀ síkìsì mọ́ tọkùnrin ò bá ti wá ẹ̀ síkìsì mọ́ àwọn obìnrin tí bá wọn gbélé ayé ìsẹ̀mí ìranu wọn máa lò torí kò ní wọn ní lọ́kọ gbàdí wọn bá ti wá lọ́kọ ẹ mọ̀ pé oyún èèfò mọ́ yàn la okùn ó sì wá rọmọ bí so ó dàbí ọgbọ́n lóòótọ́ tá a bá wò humanly nínú làákàyè ọmọ ẹ̀dá yá ni ó rọ́gbọ́n rẹ̀ dá ẹ fa àwọn obìnrin wọn lẹ̀ àwọn máa rí wọn bá ṣe sìnà àwọn máa rí wọn fi sarú dáadáa ẹ sì ráwọn ọmọkùnrin àwọn tí wọn bá ti jágbàlagbà tọ́jọ́ ọkùnrin wọn àwọn ṣẹ́ dọ̀tí iṣẹ́ ẹrú ẹ máa fi wọ́n ṣe tọ́n bá ti wá ń bá àwọn obìnrin wọn lò tọ́n bá ti ń bímọ kété báyìí tó bá ti jọ́ ọmọkùnrin ẹ máa dú àwọn ọmọkùnrin wọn àwọn ọmọbìnrin wọn ẹ fi wọn lẹ̀ àwọn ò ní bí wọn bá ti lọ́kọ débi pé wọn ráyè bímọ irú ẹni tí wọ́n ń pé ó fẹ́ run ọlọ́run yẹn kò ní ráyè wálé ayé ẹ wá wo nǹkan kan nínú tó dẹ́rù ọlọ́run bàbá mi wọ́n ń sọ wípé pípa tí fìràwọ́nù ń pa àwọn obìnrin wọn tí tó dá wọn sígbà yẹn ìdásí fún yà ni bẹ́ẹ̀ ni sexual harassment ìyà ló jẹ́ fóbìnrin ṣùgbọ́n wọ́n á ní ìjìyà kan tí ń fi wọ́n ṣe tó tún ju pé wọ́n kàn bá wọn lòlò nílò bàjẹ́ lọ wọ́n bá wọn ṣàṣepapọ̀ ṣàṣepapọ̀ bàjẹ́ kí ni ti ń ṣe fún wọn yín máa ń dábẹ́ fún wọn tó bá ti wá ń dábẹ́ fún wọn yìí yóò ní kí wọ́n ó họ ẹran yẹn tán yẹn dé ni tọ́mọ ti wá họ tán déédéé sísàlẹ̀ irú obìnrin yẹn láyé kò ní ní sexual feeling tó ìfìlẹ̀ ayé lẹ̀ yóò kàn máa mature náà ni ọkùnrin àti obìnrin súnmọ́ra wọn kò ní wù láyé ó sì yẹn sixty dè ní àṣàyàn sixty náà làwọn wá dè ní wọn a máa ń pè ní alikitanu alifiraoni yìí pharaoh circumcision báwọn afáwọn ṣe ń kíkà against ẹ̀ tó ó ti dàṣà burúkú sunna tana muhammad sallallahu alayhi wa sallam ó ní pé tá a bá bímọ ọkùnrin ká fún ọ̀ràn yẹn ni bàbá bímọbìnrin bó bá wùn yín ó lè dábẹ́ fún un bó bá sì wùn yín ó lè má dábẹ́ fún un tó bá sì wùn láti dábẹ́ fún ó gbọ́dọ̀ ní àwọn expert tí wọ́n mọ̀ ń pa tí wọ́n ó dà torí pé díẹ̀ lórí ẹ̀ náà ni wọ́n ó mú bọ́n bá ti họ́ láhọ̀ kanlẹ̀ wọ́n pa ọmọbìnrin yẹn sáyé ni díẹ̀ ni wọ́n ó mú ń lè ṣeé ṣe láwọn ọdún kan sásìkò tá a wà yìí campaign dìde against ẹ pé ó rọrùn medically nǹkan kan káwọn èèyàn má ṣe mọ́ èmi a máa ń sọ pé téèyàn bá jẹ́ American brainwashed medical doctor ni máa ń sọrú ẹ American brainwashed medical doctor medical doctor kan tó jẹ́ mùsùlùmí òótọ́ tẹ́sìn rẹ̀ sì yé òní sọrú ẹ̀ láyé. wọ́n wá sọ pé ẹ torí pé àwọn equipment wọ́n ń lò kò wá sterilized kìnnìkan ẹ wọ́n sterilize ẹ̀ náà sẹ́yìn ló wá le ẹ treat àwọn equipment ẹ bá ń lò fẹ́ni tó bá ní òun fẹ́ dábẹ́ fún un kò yẹ kó sí wàhálà bóòlù lọ́mọ rẹ̀ ẹ̀sìn pẹ́ bẹ́yìn bá ń sọ wípé fundamental human rights fáwọn ọmọ kéékèèké ẹ má dábẹ́ fún wọn àwọn obìnrin tẹ́ ẹ fi ń tẹ́ ẹ fi ń ṣe nàbí ńkọ́ àwọn ọmọbìnrin tẹ́ ẹ sọdá sẹ́wọ́ ọ̀sán gẹ́gẹ́ ńkọ́ ẹ ṣe ló fọ́dá mẹ́ta máa ẹ̀tì náà lórí tiwọn. àwọn ọmọbìnrin tó ṣe wípé bí wọn ò yọ gbogbo àyà àtàwọn òrìṣẹ́ ìgbà tó bá padà yá African ladies wọ́n padà mọ̀ wípé mentality American balẹ̀ ayé àwọn jẹ́ ni wọn ò fẹ́ràn àwọn. Eh, bá ti circumcise wọn eh, eh, ó wà against human rights kìnnì kan ẹ̀sìn tí wàá nù sùlámù a bá sì rí ìtòbápò onímọ̀ náà nú àwọn àfáà tó náà support opinion wọn ó kú àìmọ̀ kan alimami shafi'i rahimahullah nínú tírà àwọn al-ummu wọn ní ó pọn dandan bá a bá bí ọmọ ọkùnrin ká dábẹ́ fún un Abi ọmọbìnrin ó wà lábẹ́ istihbab permissibility kìí ṣe crime nínú Islam bó bá wúyàn bí ó sì wúyàn ẹ̀ tó bá wá wù ó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ìlànà ni wọ́n ti kọ́ wa yẹn kó ra mú díẹ̀ lórí ẹ̀ torí a inú àwọn tí ń sọ wípé tí wọn ò bá dára fọmọbìnrin pé máa àròsì sexual jí wọn Allahu alam is a medical expert ṣùgbọ́n àmọ́ bó ṣe jọ́ràn ẹ̀ bó ṣe jòótọ́ sí àmọ́ view ti Islam ni so in ti fìlànà wa máa ṣe ni pé yóò ní kí wọ́n dábẹ́ fáwọn ọmọbìnrin yẹn tí wọ́n họ kánṣàlẹ̀ yẹn yẹn irú obìnrin bẹ́ẹ̀ kò ní máa dùn kọkùnrin súnmọ́ bèrè tí pé yóò fẹ́ lọ́kọ ìsìn bẹ́ẹ̀ ó dà wọn lárúbáwá dè ní tó ti bá wọn fáwọn ṣe ń ja kínní ẹ̀ lógun tó pé ah ah haba àṣàfihàn ọ̀run tó fi balẹ̀ ayé àwọn obìnrin bá ní sọ̀rọ̀ làjẹjọ́ kìnní àná ni ẹ mọ̀ gbà á ibi tó sì ti wù jáde Egypt náà ló ti wù bẹ́ẹ̀ ló ti spread káàkiri àwọn ẹ̀rọ wa tó kù. ilé ìmọ̀ jáde ìta nígbà táwọn náà ń bẹ lọ́dọ̀ wọn lọ́hùn àwọn ọmọ ọ̀dọ́ wọn tó jẹ́ lárúbáwọn máa sọ fún wa wípé àwọn prefer káwọn fẹ́ African Muslim lady ju káwọn fẹ́ràn lárúbáwọn ara wọn lọ pé kí ló dé wọ́n ní àwọn máa ń kábàámọ̀ ni tó yẹ pé àwọn ọmọbìnrin yín wọ́n dá wọ́n lẹ́sìn wọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni ló ṣùgbọ́n àwọn lè wàánu yàrá fún di àìmọye wákàtí tí wọn ò tiẹ̀ ní mọ̀ kọkùnrin ń bẹ lọ́dọ̀ àwọn wọ́n ti pa wọ́n sára inú ọ̀nà tí fèrè ọ̀nà gbé kalẹ̀ fífi wíléètì láìfọ̀ àwọn ọmọ bìnrin bá ní sọ̀rọ̀ yìí nígbà yẹn nìyẹn ẹ̀ńtò náà bá sì ní ọ̀nà kan sí kejì lẹ́nì tí máa fi ń ja ọmọbìnrin níyà kó náà máa retí ìbínú ọlọ́run torí náà ẹni tó yẹ kéèyàn pọ́nlé jù láyé ọmọbìnrin ni nínú ẹni tó yẹ kéèyàn pọ́nlé jù láyé ọmọbìnrin ni kódà tó bá lọ́mọkùnrin tó lọ́mọbìnrin lápèjúwe a bíi ẹni ń sànú díẹ̀ bó o ṣe ń ra fìlà one thousand lápèjúwe pé fìlà yìí máa fi lọ jímọ̀ máa dé sásọ̀ rẹ lọ jímọ̀ kó ra ìjáàbù mẹ́ta mẹ́rin fún ìtọ́jú obìnrin tó lọ́nà tó bá ṣe rọrùn fún ọ bẹ́ẹ̀ èyí tó bá wá jọkùnrin kó wá challenge pé ah dádì mi bí alaji ni ó sì pè ọ́ ah kí ló dé sẹ́ wá fẹ́ràn rẹ̀ ju èmi muktaru lọ ni pé bẹ́ẹ̀ ni n fẹ́ràn rẹ̀ ju ọ lọ àmọ́ kó fìlìmọ̀ pé à ń tọ́jú ọmọbìnrin ni tí wọn náà bá níyàwó kò lè tọ́jú rẹ̀ tí wọn náà bá lọ́mọ yẹn kò lè tọ́jú rẹ̀ ìwọ lè ja gídígbò gídígbò tọ́ fóun <laughs> àbí náà bá fi rọmọbìnrin lẹ́nu tí bá fi ń sọ dígà sẹ́mi wípé kìí sí pé láìfù wá changes ní tó dáa ó tún burú ni mo lè kó kan jò ní ìtí ò tí ì ṣe ìyá kan kó ó sì po taizi èkó ó sì po mọ́lẹ̀ báyìí mo lu ẹ̀ ojú mi sì yàn án sómi ni wọ́n kọ̀ báyìí tó ti gèlè afa Ibrahim Odogo tó ń wakọ̀ ó ní ah ó ní Abuja bẹ̀rẹ̀ obìnrin mọ̀ ní mo ní dákun sáà máa lọ ó kún mọ́ ó kún mọ́lẹ̀ wájú bàbá yìí ni ah! sóbìnrin náà lélẹ́yìí sẹ́mi pé inú wọn dùn pé yes àwọn obìnrin wa expert ya ní kò yẹ kó rí bẹ́ẹ̀ pẹ́kú tóbi ni ò bíi tiwa tó náà máa jáde láago mẹ́rin ìdájí kó náà wọlé láago mẹ́wàá alẹ́ àtúnwá sọ wípé what a man can do a woman can do it ẹ máa gbé ìbò burúkú wọ́n sọ pé a woman can do it ah ẹ ṣeun tí mo sọ nìyẹn wípé a woman can do it better ìtumọ̀ ẹ̀ ni pé a woman can do it worse kì í ṣe pé àjọ ṣe bákan àwọn tún ṣe dáa ju wa lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa ló yẹ ká máa ká tọ́jú wọn ṣùgbọ́n obìnrin bẹ nísẹ̀mí wa lẹ́nìí ó gẹ́ rẹ̀ pọ́kùnrin lòun kò rí ọwọ́ àánú lọ́wọ́ bàbá tó bí kò rọ́wọ́ àánú lọ́dọ̀ ọkọ tó bí tó fẹ́ sílé òun náà wáyé onírúurú pé tí n bá jọkùnrin màá sáà lo life gbogbo bá ṣe gbà á fún un kì í yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo ẹni tí bá ṣe wípé òun náà ń dáwọ́ gàdá ń fìyà jobìnrin dọmọbìnrin àbí yabilẹ́kọ tí ń bẹ lábẹ́ rẹ tí wọn náà ń gbà lóṣìṣẹ́ àbí sẹ́kẹ́tìrì rẹ lọ́fíìsì talẹ̀ tí ó bí mi bẹ̀rù ọlọ́run o kó má ṣe wípé lára ẹ̀yà tí ọlọ́run fi kan Fíráùn lórí wípé ń ṣe bàná pẹ̀lú àwọn obìnrin bàní sọ̀rọ̀ yìí ń fi ìyà jẹ wọ́n kíró ẹ̀ náà má kàn wọ́. ẹja ní òye kọ̀ọ̀kan sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó bá ṣe wípé lóòótọ́ gẹ́gẹ́ Imam Tabari àti Imam Qurtubi rahimahumullahu ta'ala tó bá ṣe pé wọ́n lè sọ fún wa ni wípé àwọn alágbègbà àwọn ni wọ́n dáfá fún Fir'aun wípé ọmọ báyìí báyìí báyìí báyìí lásìkò báyìí yóò wálé ayé òun ló padà wá destroy kingdom ẹ torí pé òun fìyà jẹ àwọn ìran tó ń ti jáde tó pé ìran kìbùtìyà oní Fir'aun ìran Bani Isra'il òní Musa alayhi salam kìbùtìyà sì gba àwọn akubat àwọn gbà wípé Bani Isra'il bá wọn ní gbòòrò Egypt ni báwọn làwọn ní ìlú pé àtọ̀húnrìn wa ni wọ́n therefore gbogbo iṣẹ́ táwọn ò bá lè ṣe láwọn táwọn ọmọjọ́ mọ nílùú ní iṣẹ́ tí ò da iṣẹ́ rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ iṣẹ́ ìyà àwọn Bani Isra'il tó pé àwọn rìn wá ni àwọn ló kó máa ṣe tó bá ṣe pé lóòótọ́ àwọn alágbègbè kan ni wọ́n dáfá fún Fíráúnù torí bẹ́ẹ̀ kò túmọ̀ sí wípé alágbègbè rí òótọ́ gbogbo ẹni bá ti jẹ́ kéfèrí ẹ̀dá alágbègbè kódà ẹ̀ bá jẹ́ mùsùlùmí nínú ẹ̀sìn táwọn òbí mùsùlùmí ni kéfèrí ni torí ẹni tí ń lọ sọ́dọ̀ rẹ̀ gan kéfèrí lànà bíi pé ká mọ̀ wá pòun ń wo dígí ni àtẹ́lẹwọ́ ni ń wò ni ń fi sí ni báírò dúdú nílò ní gbogbo tó bá wò kó lè máa lò odò nílò ní àwọn àjẹnú kan báyìí ti máa ń fi mú sọ̀rọ̀ nílò ní gbogbo àwọn kankan ìgbà kan ni tí ó máa ṣe tí ó máa mi lòkè lódò ojú náà ni ó kàn ràn mọ́ yàn náà ni ankachifu nílò ní àníṣẹ́ wọ́n bí sínú islam ni òun náà yìí sọ pé mùsùlùmí lòun níwájú ọlọ́run nínú òfin ẹ̀sìn kì ṣe mùsùlùmí àfìgbà tó bá tó tún gbà torí wípé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ọlọ́run ọba ló mà á wà ní ilé òlejò tọ̀ bọ́lọ́run bá ń fi ọ̀rọ̀ òótọ́ kọ̀ọ̀kan hàn jáde lórí ahọ́n ẹni tí èyí ṣe mùsùlùmí nígbà míì kò túmọ̀ sí wípé ẹni tó ń gbé lọ́wọ́ nú ẹ̀sìn yẹn wá dáa ẹ wo anabi yusuf alayhi salam ìgbà tí ń bẹ nú ẹ̀wọ̀n àwọn ọ̀rẹ́ méjèèjì tí wọ́n jọ wà nú ẹ̀wọ̀n tí wọ́n pa àwọn ńlá àlá báyìí báyìí báyìí tó rọ àlá fún wa níbẹ̀ náà àwọn àti wọn sọ wípé wọ́n fi tẹ́sítì làákàyè ẹ̀ wò ni ìsìnbẹ̀ náà àwọn àti wọn sọ wípé wọ́n lálàá ní lóòótọ́ ṣùgbọ́n wá wọ ọba ìlú wọn tó padà wá ń sọ̀rọ̀ pò ńlá là òun rí màálù méje tí ń gbé màálù méje tó sanra dáadáa tí wọ́n sì mi màálù méje tí wọ́n rú. alalola yusuf lá salam alayhisalam ó sì interpret ẹ̀ fún pé ọdún méje kan ń bẹ tẹ́ fi lo ọrọ̀ tẹ́ fi lo ìgbádùn tó ń jẹ ó pọ̀ nù ọdún méje kan náà sì ń bẹ tó ṣe pé ìyẹn ó mú kò ní sóúnjẹ ṣe báyà so bọ́lá bá ń fún káfíìrù ní tó padà wá di òótọ́ àbí kan náà sí lẹ́nu ẹni tó jẹ́ ni ṣàìtàn òun náà òdodo ọ̀rọ̀ kan bẹ tọ́lọ̀ náà ti lẹ́nu tó sọ jáde. tí n bá rántí sí Abu Hurairah ni Abu Hudhayfa bun Yaman ìkànnà àwọn méjèèjì Abu Hurairah ìkànnà ń bẹ náà tó ṣẹlẹ̀ sí Hudhayfa náà ìkànnà rẹ̀ tó ṣẹlẹ̀ sí ifá. tí ànábì ni kò máa ń sọ ilé tí à ń kó sí tó bá ti wá di lálẹ́ yóò wá rí ẹ̀dá ìwà ń jí jí jáka kó pé kápẹ́ bóyá bí ìyan gan ráìsì sẹ̀mó tí wọ́n fi yọ jáka sílẹ̀ àwọn mùsùlùmí mùsùlùmí ní mínísítírì tí wọ́n gádà gbogbo àwọn kan yẹn sí ẹni tó wá jẹ́ mínísítà abẹ ta ni ó mọ fojú tó bẹ́ẹ̀ ó wá rí pẹ́ẹ́dà kan máa ń yọ wá lálẹ́ tí mo máa jí àwọn ẹrù yìí kó àbúrò rà ni mo wá gbá mú ése onídàkùn ṣàánú mi ìyàwó àtọmọ ń bẹ ilé ibi ń pa wá ni pé báyìí ti ń pààyàn ni màá mú yàn jalè ńgbà mi mọ wà mọ o máa lọ mo yá fẹ torí pé olébi ń pa ọ máa lọ dọjọ́ kejì ànábì lọ jábọ̀ fànàbì ẹni báyìí báyìí mo rí nǹkan báyìí báyìí báyìí ànábì lẹ́sù ni yóò tún padà wá hmm, ànábì ni máa ń sọ dáadáa yóò tún padà wá ànábì tún sọ pé sù ànábì ni máa ń sọ dáadáa yóò padà wá ó tún dalẹ̀ ọjọ́ kejì ó tún wá bákan náà ó tún lébi ń pa ọ náà ni wọn àtìyàwó àtọmọ àwọn òru jẹjẹ ńlé àbúrò ọ̀rà ni mo wà mọ́ o ó fẹ́ léyìí kó máa jẹ́ ewé ọmọ tó ń fi mọ́ ẹ létí báyìí mo wà mọ́ o ló ń gbọ́ àbúrò ọ̀rà jíjọ́ kejì ń sọ fún ànábì òótọ́ ni wà ànábì sọ ó mọ̀ tó padà wá ànábì ni ẹ̀ yóò tún padà wá sẹ́yìn pé ẹni tọ́lọ̀ ń fi nǹkan wọ̀n ó yàtọ̀ sẹ́tọ́ sí pé èṣù ní fi nǹkan wọ̀n òun ibi tẹ́sù bá sì rí mọ́ òun náà ni ó sọ mọ́ ó sì lè mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ ó sì lè sọ jù bẹ́ẹ̀ lọ kó fi parọ́ tó jẹ́ ẹ̀kọ́ mọ̀ jù nìyẹn tẹ́sù bá rí nǹkan ẹyọ kan yóò pọ̀ gọ́ọ̀rún lòún rí torí òun kú fẹ́ báyàn láyé jẹ́ tẹ́lẹ̀ ni anábìrin yóò tún padà wá ngbò dalẹ ọjọ́ kẹtọ tún padà wá náà àbúrò rárá wa ni òwa ni lọ́mọ kò sí náírà escape fún ọ òun ó rí i pé òun fojú rẹ̀ jófin wa wá bẹ àbúrò ẹ ma wo esu ní sàánù mi papa jùlọ ẹ̀sìn tó lóun sìn yẹn ìwé òfin yìí ti ń jẹ́ Qur'an aya kan bẹ inú rẹ̀ tó bá ń kà dáadáa ìran èṣù kò ní fọwọ́ kan kò ní fọwọ́ bá mo máa yà ń nínú yìí ń ayatu alukurusẹ́yì ń ba bá ń kà láàárọ̀ nírọ̀lẹ́ èṣù kan ní fọwọ́ kàn bá fi ilẹ̀ bá fi ilẹ̀ anabi ba lọ àbúrò rẹ̀ wa anabi anabi ní sọdákọ̀ká wàhùwà kẹdùn òdodo ọ̀rọ̀ ló sọ nípa gan

wa huwa kadhub ẹ wá wo nù hadithi mi anabi wọn bi àwọn sahaba léèrè alayhi salatu wa salam wípé ìjẹ́ máyà tó tóbi jù nù qur'an àwọn sahaba ni allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba allah àti òjíṣẹ́ ńlá rẹ̀ àmọ́ kan wọ́n mà anabi ni aya tó tóbi jù qur'an o ayatul kursiyi kò ní ìdí pa àhàn kò ní ìdí pa àhàn sínú pépà wa ń so kọ́ kò ní dìpá à ń rì foundation nu lé ká tó bẹ̀rẹ̀ sí ń kọ́lé kò ní dìpá lóko kan tá a fẹ́ dá tó pọ̀ ká wá ti bọ abẹ́ ibè àìsẹ̀sẹ̀ hàn ká wá dì láti mọ́ so mọ́ ọrùn steering kò sì gbọ́dọ̀ di pàrọ̀ táwọn wá so mọ́ dì àìsí so mẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù tá a ti ń tajà ìkan tó náà nu sọ́ọ̀tù tọ́ ha láàmì sáásá á wà hàn sí gbogbo ara lé gbogbo eléyìí yóò bùkátà sí kí ni ìgbàgbọ́ rẹ gan sí kò sí yù ìgbàgbọ́ yẹn gan ọ̀rọ̀ kọ́ ní ìdìnnà kó tó kú pé òun ṣe kí ni òun sọ jáde lórí ahọ́n ànábì ò kọ́ wa ní ká nǹkan bó ti wulẹ̀ o ma ẹ kà ni àmàlẹ́ sísìn bẹ́ẹ̀ níbi káka ó pé kán hàn lọ tó gbé Ibn Qayyim rahimahullah bàbá yìí Allahu akbar wọ́n ní àǹfààní tí ń bẹ níbi àwọn muawizat àwọn ayanu Qur'an tọ́lọ̀ ní káfí máa wá ìsọ aburú kò lọ́dọ̀ èṣù àǹfààní tó ń bẹ níbi kó máa ń wí ni wípé kèése wọ nìkan ni ó ṣiṣẹ́ fún bó bá ṣe ń sọ tó ń jáde síta ní ti máa ń bẹ láyìíká rẹ̀ náà yóò ṣiṣẹ́ fún then bẹ́ẹ̀ bá wá ń sọ̀rọ̀ ìtọ́ a máa fọ́n fífọ́n tí ń fọ́n nì tó bá ṣe pé ìta ń wí ká tó sùn ni àwọn àtikáàrò tá a máa ń kàkà tó sùn lálẹ́ táwọn bí wá ká fọwọ́ rẹ̀ rájú ká fi ra gbogbo ara nì torí pé itọ́ yẹn ń ṣe ọ́nárì itọ́ tó kàn á jáde lẹ́nu mọ́ ó ti di itọ́ tí n ti ń jẹ́ àṣẹ ọlọ́run bá ti wà lára rẹ̀ gẹ́gẹ́ bó jásí pé tó bá lo itọ́ náà pé ó kọ àwọn àjànú òun náà ní oró lára ẹ rí i pé àwọn eléṣù yẹn tán bá pe gbogbo ìgèdè wọn tán wà sí tuẹ̀ tuẹ̀ tuẹ̀ tuẹ̀ abomu abomu abomu tuẹ tuẹ tuẹ tuẹ <laughs> ìwọn àwọn ọlọ́run rí ìfàsí ní suratul eh, suratul eh, alaq eh, suratul falak, astaghfirullah suratul falak. wa min sharri nafathati èyí tó yìí ṣe tu ẹ̀tọ̀ yóò ṣe tó tó tó tó méje <laughs> nígbà máa ṣe tó tó kí ní jáde lẹ́nu rẹ̀ tọ́nà ń jáde ni so èṣù ní tọ́ yìí ò mọ̀ bá lò papọ̀ sẹ́ẹ̀sì ríbi tọ́ lọ́wọ́n ọba àti sùn tí wọ́n ti wọ̀ ìyá àjà tó sì wá borí ọlọ́run ọba rí òun tiẹ̀ wọ̀ ìyá rí ẹnu kọ́lọ̀ ń sọ fẹ́sùn pé wọ́n èsù ṣe jẹ́ ẹni yìí ò lè rí dàlámù kò sì ní rọ́nà tò kò sẹ́ẹ̀rì ibi yẹn wípé ńgbà tí wàá wọṣẹ́ fún o ó ti wá dìlà náà kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nínú Islam a sì sọ fúnra wa kódà bẹ́ẹ̀ yẹn kó ké méjì ti nínú kéwú bí wọ́n ṣe máa ń sọ ọ́ bí bá ń wusẹ́ kì í ṣe mùsùlùmí òdodo o. ọlọ́run wá sọ̀rọ̀ kan nínú tá a ti ṣàlàyé síwájú gbogbo tí fìràánù ń ṣe pẹ̀lú bani israẹli ọlọ́run ní wà fi dhalikum balahum min rabbikum azim ọlọ́run ní àdánwò láńlá lélẹ́yìí jẹ́ látọ̀dọ̀ ọlọ́run nínú ó kọ ọlọ́run ọba ní al-azim níparí ayatul kursiyyi ọlọ́run bá ní wàhúwà làálíyú aláàzìm òun ni ọlọ́run ọba tó ga jù ó sì ni ọlọ́run ọba tó tóbi ọlọ́run wá ń sọ nínú àyà yìí wípé àdánwò tóun fi kan ọba ní Israel látara sùtá tí fìrọ́ọ̀nù fi ń kàn wọ́n àtàbù tí ń ṣe fún wọn àdánwò ńláńlá náà ni ó lo àzìmú náà fàdánwò yẹn nínú ọkọ̀ ọlọ́run náà sì ní kíni al-azim ẹ̀kọ́ pọ̀ nínú jumla yìí ẹ̀kọ́ láwọ̀kọ́ ni wípé àdánwò ńláńlá ń bẹ wájú ọlọ́run o èyí tó sì fúyẹ́ náà ń bẹ lọ́dọ̀ ẹ̀ àdánwò ńláńlá ń bẹ wájú ọlọ́run o èyí tó sì fúyẹ́ náà ń bẹ lọ́dọ̀ ẹ̀ yóò mọ̀ wá fi àdánwò kan mẹ́ẹ̀ẹ́dá èèyàn sí onígbàgbọ́ rẹ̀ bá ṣe rí anabi ibrahim aleyhisselam gbogbo ala máa ń gbọ́ nípa àtàn bó ti dààmú tó kó tó rí ọmọ àkọ́kọ́ ismail aleyhisselam ẹ̀sán àmọ́ ọ̀rọ̀ àdánwò tọ́lọ́run bá tó fi kàn án kí kò pa ọmọ fún wọn ọlọ́run nípa dáhà yẹn kí ni tọ́lọ́run sọ inna hadha lahuwal bala'ul mubin àdánwò àdánwò tó fojú hàn lélẹ́yìí àdánwò bẹ́ẹ̀ wájú ọlọ́run yorùbá máa wá ń ṣe àdúrà kan tó bá di bí àdánwò wọn ò ní àdántán ọlọ́mọ jẹ́ àárín bóyá àwọn àgbàlagbà àfa àti wọn bẹ pẹ̀lú wa wọn bá ṣàlàyé àwọn tí ń bẹ láàrin àdántán àti àdánwò nígbà tá a yé ìbéèrè bá jáde ìwò làdántán ìwò làdánwò nínú àgbọ́yé tí mo máa ń rí u nírìí wípé bóyá àdánwò tó bá borí ìgbàgbọ́ èèyàn tó yíyàn mọ́lẹ̀ kútukútukútukú tó bá yéèyàn jẹ́ òní jẹ́ àdántán ó mú ọkọ ònu ọgbà Islam ó fò fẹ́ǹsì ó bọ́ ọ́nà ẹ̀sìn mi àdántán nìyẹn ọlọ́mọdé ayélu nígbà tí nǹkan kan ò sì yé kó wá pé wàá ní ẹ àdúrà lòun kàn lọ sí bẹ́ẹ̀ àdúrà gangan gangan lórí ìsun ẹ̀sìn inú Islam èyí tó dúnú Islam ṣàdúrà yẹn a ní kò ní mọ́ kírun mọ́ kódà àjọ ń gbàwẹ̀ ni àmúmu kan máa ń lọ sọ́dọ̀ wọn gbàdúrà ni ó lè lọ sọ́dọ̀ wọn gbàdúrà kò síbi tí gbígbàdúrà parí sí láyé tó tónú Islam dúó mọ́ lórí tí islam sọ. nínú ẹ̀kọ́ mi ti ń bẹnu yìí àti yàn náà lẹ́ẹ̀kan bọ́lọ́n bá fẹ́ràn ẹ̀dá kò ní kó mọ́ fàdánwò kan o mi kàn rántí hadith yẹn ní ogbólóòrùn bá ti sọ ni ṣùgbọ́n nùtúmọ̀ rẹ̀ anábì ní aṣáájú ìtẹ̀ díẹ̀ ashaddu nnasi bala'an al-anbiya àwọn tá a dánwò wọn lágbára ju wájú ọlọ́run tó le koko jùlọ làwọn ànábì ọlọ́run torí pígbàgbọ́ tí wọn náà ju tàwa ẹ̀dá tó kù tọ́lọ́run rán wọn sí wa lọ. lẹ́yìn náà ànábì wa sọ pé fal amthal fal amthal ìtumọ̀ ẹni pé bọ́n bá ṣe wá nípò gbàgbọ́ sí wájú ọlọ́run sí bẹ́ẹ̀ làdánwò sí máa ń kàyàn sí i. mo wá ń fi okọ ọlọ́run mo fi ń bẹ ọlọ́run gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí lásìkò yìí kó sì wọlé iṣẹ́ ẹ̀sìn tí ń jẹ́ rọ̀mùdọ́ọ̀nù tá à ń gbà lọ́wọ́ kó má da àdánwò ìnira sí wa méjì náà làdánwò wájú ọlọ́run ìdẹ̀kùn àdánwò ni ìnira àdánwò ni ìkíní kejì ọlọ́run bá fi tó àwọn bàánú sọ̀rọ̀ lẹ́nu wò nínú sọ́ọ̀tù rẹ̀ A'raf wa balawnahum bil hasanati was sayyi'ati la'allahum yarji'un nígbà tá a fẹ́ lé àwọn bàní sọ̀rọ̀lá padà wá sọ́dọ̀ àwa ọlọ́run a fi ọlá a fi dán wọn wò a fi ìyà a fi dán wọn wò a fi kẹ́ a fi dán wọn wò a la fẹ́ kí wọ́n ọlọ́run fi dán wa wò kò sì já pass torí mọ́ni ti wá lẹ gan ìmọ̀ni ti wá lásìkò pàápàá yóò lásìkò tá a wà yìí ah ó lẹ bẹ́ẹ̀ lómi bá ti lé nǹkan kan díẹ̀ báyìí tọ́wọ́ rẹ̀ ò bá ti tẹ́ ọkàn ó ṣe kí ni ó dàrú ni ilé ayé wo ló ń wáyé tó bá ti sọ̀rọ̀ yẹn ọlọ́run ló mọ iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìròrí ẹbọ tó ti wà nú ẹ̀mí ẹ̀ kó àìlómi ò tún sọ lẹ́nu wípé ah ìwọ ọlọ́run kí ló dáhùn sí ilé ayé fún ẹ wo ṣe ń fọ́ọ̀tì ọlọ́run ẹlòmíì tó sọ pé wọ ọlọ́run èmi àti ẹ àsọ báyìí ibo ni ìwà àtọ́lọ́run họ́ọ̀lù wo ni wà tọ́lọ́run ti pàdé kọ́nfẹ́rẹ́nsì wo tọ́lọ́run ti wá sọ wípé òkè àdéhùn mi ni wípé tó bá ti délé ayé mo ti fẹ́ tó ọ̀rọ̀ ẹ̀ rè kò sí àdéhùn tọ́lọ́run bá gbé wa tó bá wa gbé gan mọ́jẹ̀mú yẹn gan wa gan àfojútó náà ní ká wá jọ́sìn fún mọ́tàdánwò bá ti ṣẹlẹ̀ báyìí wa ní ìwà tọ́lọ́run àwọn ò sọ báyìí kò síbi tẹ́ ti jọ sọ ìṣe ni kò gbà àánú sì máa bẹ ọlọ́run èyí tó dáná àdánwò ká máa gbèrú sínú gbàgbọ́ ẹni tó níyàwó kan tẹ́lẹ̀ tó fẹ́ ní pé mẹ́rin kó ṣe rọrùn fún un bí nsàbálógún ó ń wọ́ ọmọkùnrin tó ń wọ́ ọmọbìnrin ọkùnrin ló yọ̀ǹda tó yọ̀ ọmọdọ̀ yọ̀ǹda ọmọbìnrin fún un ó fẹ́ lọ sí amẹ́ríkà ó wà bẹ̀ lọ sí umura kó ṣe rọrùn fún un ó fẹ́ kọ́lé ńláńlá kó ṣe rọrùn fún un ọkọ̀ bọ̀bìnrin kó ṣe rọrùn fún un ó fẹ́ dọ̀bàlú kójó débẹ̀ ó fẹ́ di gọ́fúnà kójó débẹ̀ gbogbo àtàwọn dáwọ́ ẹ̀rí pé inú àwọn èèyàn ò máa dùn ni pé hìn ọ̀rọ̀ ló ń sọ yẹn. àmọ́jọ́ tọ́lọ́run bá ní kí ọmọ gbóná mọ́jú lọ́mọ tí ń wo eyín lọ́wọ́ tó báyìí lè gbóná mọ́jú báyìí àfa ọjà sọ hospital èmi náà rìnrìn tèmi jáde yorùbá kù làákàyè ìwọ ọmọ ìgbọmọ ẹ lọ sí hospital èmi náà yín jáde torí ọmọ ìgbóná báyìí kì í sojú lásán ó fẹ́ lè bẹ́ẹ̀ lómi débi wípé tó bá ní kí first bò ń bò ń bo omi wá nínú glass cup tó bá fẹ́ déwájú ẹ̀ tí glass cup yẹn bá fọ́ yóò ní ah ó sì fẹ́ pọ̀ ọmọ ẹ̀mọ́ mi lójú torí yóò pé glass cup tó fọ́ lọ́wọ́ ẹ̀ yẹn ń túmọ̀ wípé ọmọ yẹn ò ní lárúbáríkà fóun tàbí kó tiẹ̀ kú yóò jáde sí i àwọn tọ̀hún sì rè elébi ni wọ́n àwọn fẹ́ jẹun tẹ́lẹ̀ láfi ń bẹ́ lọ pé wọ́n ọlọ́run ìmọ̀ ni wa ó lẹ́ o. wàláì imani wálẹ̀ tẹ́dá ò bá tí ì rí àdánwò tọ́lọ̀ sì fẹ̀sìn rọ lọ́rùn ó lè méjì ìmọ̀ tí ń jẹ́ ìmọ̀nì ní kírun wákàtí márùn lójoojúmọ́ kódà níbi iṣẹ́ ní duha yóò tún kí tótótó ìjọsìn kì í sọ̀rọ̀ lọ́rọ̀ kì í gbogbo kí ní òfin yẹn ń pamọ́ wọ́n bá ti ní yàrá lẹ̀ tí fala tamutunna illa wa antum muslimun wọ́n yára lè dín náà àmọ̀ nora ní sùúrù bàbá náà yìí mùsùlùmí rà ẹ̀hẹ́n sẹ́yàwó rẹ̀ ti kúrí ni lojiji tó ń jẹ́ ìjọba fẹ́ra yín kò ní wá o tí ma ti lọ ọdún mẹ́ta pẹ̀lú rẹ̀ níkù sọ̀gbọ́n àgùnbá ti sọ yíhun àbíwọ̀ náà ti mọ̀ ó lè lè kó òpéjọ́ ló bá ti wá kú tọ̀ ọlọ́run náà ti jẹ́ oyè mi kọ́ mẹ́ta náà ni ó lò èwo ló ti bínú ọmọ tó fò sánlẹ̀ tó kú lójijì níranran àdánwò tó fi wá lè quantify mọ́ ni ẹ pé àtàbá ń sọ̀rọ̀ almominon alhamdulilah bí n bá tẹ̀ sí nípò iwájú ní ìtòsẹ́yìn àdánwò la fi mẹ́ tó bá nígbàgbọ́ tádánwò bá ti déyìn ò tí lè mọ̀ bóyá onímọ̀ ni àmọ́ téèyàn bá ń ṣiṣẹ́ kó nímọ̀ ni kígbàgbọ́ tó dé ń lè ṣeé nínú àdánwò ọlọ́run bí mọ́nì yẹn bá dé bígbàwọ́ yẹn bá bí ìṣòro yẹn bá dé kó mọ́ gbóyàn lágbójú àmọ́ pé báyìí kò ní gbóyàn yóò gbóyàn o wàláì yóò gbóyàn òjíṣẹ́ ọlọ́run àti àwọn sọ̀hábà rẹ̀ alẹ́sọ̀láàtì wasalam àti àwọn sọ̀hábà rẹ̀ ìgbà tí nira yìí pọ́ngbòrò mọ́kà wọ́n padà ń sọ ń fọ́lọ́ nínú sọ́ọ̀lù bákọ́rọ̀ wípé mata nasrullah hatta yaqula ar-rasulu wal-ladhina amanu ma'ahu mata nasrullah awa convinced balance ìwọ ọlọ́run bá ń bọ̀ ṣùgbọ́n gbà wo ni ọlọ́run ní ala inna nasrullahi qarib ó sún métílé ọlọ́run tó fẹ́ràn èèyàn kan ju àwọn lọ ni ipò olófẹ́ mọ́nì lẹ́yìn tó ju Abubakar lọ àtúfáìlù dàwọ́sí yìí oníṣòwò àbí tó kú kẹ́yìn òun kú ngbà jíra di náìjì bó ti kéré tó náà sọ abá ànábì tó ṣe gbọ́n ló kú láàsì yẹn ìmọ̀ ní àwa tèmi ò tó ti tiẹ̀ ìmọ̀ ní àwa tèmi kò tó ti tiẹ̀ a sì lè ṣe sẹ́ẹ̀rẹ́ kan wájú ọlọ́run kọ́lọ̀ wá válù ẹ̀ títí kó wá válù ẹ̀ bí ti tiẹ̀ ọlọ́run Ibrahim ọmọ aná Muhammad alayhi wa sallam ó kú abdulrahman bona awfin radiyallahu anhu in bi anabi léèrè pé wa anta ya rasulallah anabi òjíṣẹ́ ọlọ́run ẹ̀yin náà ké anabi ní bẹ́ẹ̀ ni omijé a máa dà lójú pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ ọkà sì máa bàjẹ́ amẹ́nu ò ní sọ nǹkan kan àfi ń tọ́lọ́run bàbá yẹn sí ẹnu ló gbìyànjú láti kọ́ṣàn kẹnu yẹn mọ́ sọ̀sọ̀kú sọ ṣùgbọ́n wọ́n kàn ní bàjẹ́ ọkàn gbọ́dọ̀ bàjẹ́ inú ìwáyà mi ànábì ní sóorí omi ẹkún tí ń jáde lójú ẹni tádàmú bá ṣẹlẹ̀ sí omi ẹkún ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ni torí pé ládàá ọmọ ẹ̀dá èèyàn tí nira bá kàn yàn àbó kàn tó bá wọn lẹ́gbẹ̀ẹ́ èèyàn ó yẹ kí kí human feeling gbèyàn láti lè sun ẹkún fún un kèé ṣe kèé ṣe ní ire nira tójú rẹ̀ le kí ló ti ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí èèyàn kan rí wò ó dákun sára ẹjọ́ sun o ẹjọ́ sun ẹkún ẹ o because inú ọ̀nà kan tí ìbànújẹ́ fi máa ń lọ fún yẹn kéèyàn sun ẹkún ẹ ṣeun tó bá fẹ́ dì pẹ̀lú ọmọ tó bá stubborn nù class nà kò mọ́ gbà láyè kókè bá wà ní wọn dáadáa tó bá ti nà tó bá ti fẹ́ wúgo ní tó bá ké ó di tí yóò mọ wú báyìí tó mọ ṣe báyìí tó mọ ràn kàn tó wájú ó ké dídùn ẹgba yẹn yóò ṣe kíni yóò fúyẹ́ lára ẹ ṣeun yóò fúyẹ́ lára ẹ wá sí ni sáà nà tán tó bá ké ó jẹ mí ah! ó pa sára mi bẹ́ẹ̀ náà lẹni tábẹ̀ ń wò kàn tó wá ní tó bá lè ké ọlọ́run jẹ ọyà ọlọ́run ní jẹ́yìn yà ọlọ́run sọ wá jẹ́yìn yà lórí pókè yìí tọ́lọ́run jẹ́yìn yà lórí ni wípé bó bá ti ké báyìí pé ah, ẹ̀yin kìíní kẹsì fẹ́lẹ́ ìṣeun yìí ló ń dàkùn alájà bá alájì ẹ̀dàkùn Ah, alhamdulilayi ẹ dákun ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kọ́rọ̀ mi jáde yíw nẹ dọ́gbọ́n jókòó tilẹ̀gbẹ̀ àmọ́ fẹ́ ké ẹ má sì jó gbára rẹ̀ létí ó lè jó sì sẹ́ ìjọba bó ṣe wọnú ilé báyìí ló gbọ́sẹ̀lẹ̀ yẹn ó fẹ́ mú táì kó fàyà mára rẹ̀ lọ́rùn ẹ má jẹ́ ó fàyà ìwọ náà mọ̀ kó sábẹ́ alihálẹ́kọ̀ wà sọ́ọ̀lẹ́kọ̀ọ́ ṣe ló fẹ́ mú ìjáàbù rẹ̀ kó tú gèlè rẹ̀ kó tú torí pé àdánwò ṣẹlẹ̀ sí ẹ má jẹ́ ó ṣe yìí o pé a ah, a ah, a ah, ó lágbára ó lágbára lára mi ọlọ́run mọ́sá ìsàánú mi ọlọ́run mọ́sá ìsàánú mi yìí ni ẹ ti wọ̀ lẹ́nu bọ́ tó bá fi gbéra rẹ̀ ṣe pé àmàlẹ́ka ó ṣe àmì sí ọlọ́run ó sì gbájàdúrà wa èèyàn tó kù lọ bọ́lọ́run bá bí àmàlẹ́ka bá ṣe àdúrà tọ́lọ́run bá ṣe àmì sí àwa ti ń ṣàdúrà ti wa tipẹ́tipẹ́ tọ́lọ́hùn tiẹ̀ tí ò tiẹ̀ tí dá wa lóhùn gbogbo tó o bá ti wí lásìkò tádàn ò bá ṣẹlẹ̀ sí ọ̀hún àmọ̀lẹ́ka ní òun bò sàmì pé wọ́n lọ́hùn jó mọ bẹ́ẹ̀ jó gbà fún bẹ́ẹ̀ bó bá ṣe pé dáadáa ló bá ń fẹnu rẹ wíńgbà tádàn òun ṣẹlẹ̀ wọ́n lọ́ mọ́sáì gbà fún tó káwa náà sì máa retí rẹ̀ wa fi dhalikum bala'un min rabbikum azim alif lam أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون Olúwa wa ní sọ eléyìí ó ní òun lòún mọ tí òun gbà lérò pẹ̀lú aráàfin mẹ́tẹ̀ẹ̀ta alif lam mim ìjà àwọn ọmọ ẹ̀dá yìí ń mọ rò pé káwọn kan máa ń bẹ nílé ayé káwọn sì máa ń gbélé ayé nírọpárọsẹ̀ bẹ́ẹ̀ kí gbádùn máa lọ bẹ́ẹ̀ káwọn sì di mùmí ní òdodo láì sí pàwọn ọlọ́run bẹ̀ wọ́n wò á dàn wọ́n wò kò ṣeé ṣe èyí ò ràdàn o kò sọgbọ́n tẹ̀yàn fẹ́ dá láyé bẹ́ẹ̀ yẹn bá sì ń kà nípa àtàn ọmọ ẹ̀dá yẹn láyé èyí ò tí ì rí yẹn kan tó wá láyé tí ò rí àdánwò tiẹ̀ ọlọ́run sì máa ṣe àdánwò yìí lọ́tọ̀ọ̀tọ̀ ẹ rí i pé irú àdánwò tí àwọn bàní Ísírẹ́lì rí lẹ́yìn anáà Musa alayhi salam àwọn bàní Ísírẹ́lì tí Isa jíṣẹ́ fún náà ń ò rírú ẹ̀ in fact challenges tí Musa kojú lọ́dọ̀ Firaun ẹ̀yìnsá ò kojú rí ẹ̀ lọ́dọ̀ ẹnìkan nínú àwọn kẹfìrí àsìkò jíjẹ bó bá sì padà wálé ayé náà kò ní kojú ẹ̀ torí pé àrànṣe tọ́nà ti gbé fún Islam tọ́nà fi ránà wọn sálàm lónà olóńgbà tó náà wà padà wá. ẹ sì rí pé gbogbo challenges tánàbí náà fèsì náà nígbà tí ń bẹ Mẹ́kà ni nígbà tí ń bẹ ń gbòòrò Mẹdínà ó yàtọ̀ sírù nira tí àwọn bàdínsọ̀rọ̀ náà fèsì lẹ́yìn Musa. eléyìí náà já mọ̀ wípé alibtilau yati min Allahi mutanawi'an àdáwò máa ń wá látọ̀dọ̀ ọlọ́run níranran ni lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyìn tí ó jádàwò fẹ́ ni o lè má jádàwò fún wọ nǹkan kan wá ń mẹ́ta gbọ́dọ̀ clarify nípa ọ̀rọ̀ aládàáwò kèsì gbogbo ẹni tí ìyá bá ń jẹ náà ló jẹ́ lẹ́sẹ̀ iwájú ọlọ́run kìí ṣe gbogbo ẹni tó bá ń rí àdánwò wájú ọlọ́run ló jẹ́ lẹ́ṣẹ̀ do nínú sísẹ àwọn asálàf sọọlẹ bí kanú wọn ṣe máa ń sọ ó ní Allahu Akbar wọn làwọn máa ń dá ìṣẹ́ lọ́run ọba àwọn mà táwọn bá ṣẹ lọ́run látara dábà táwọn sì inú ilé dábà táwọn sì inú ilé àwọn máa ń mọ̀ báwọn bá ń ṣẹ lọ́run látara rẹ̀ torí pé dábà táwọn sì inú ilé táwọn bá ti ṣe káìsì tí o bá ti gbọ́ ó túmọ̀ báwọn sì ti sẹlọ́n sí ni tí ò bá rí bẹ́ẹ̀ táwọn bá jẹ́ olùtẹ̀lọ́n dáadáa táwọn ò bá sẹlọ́n kò yẹ káwọn sọ̀rọ̀ sí dábàjì kó má gbọ́ tá a bá translate ọ̀rọ̀ yẹn wá sí àwùjọ tiwa ah, ọlọ́run ni ó sànù lẹ́yìn adìyẹ àgíríkì kò sí èyí tó ṣe é múnú àwọn dábàá wa tó rọrùn láti mú adìyẹ àgíríkì nìkan àbá nífa àbíbo sọlá dìyẹ ìbílẹ̀ ohun mọ́bà náà wọ́n gan ó ti họ kámọ́ wàá pa àwọn òbúkọ ẹran kan já nílé ọdún tó kọjá yìí ní ìgbé wọn padà rí a ah! ẹsẹ̀ yẹn yìí ṣe fefefefefefe nígbà tẹ́mi náà kọ́ ẹran tèmi lọ́wọ́ ah, ṣé àbá yìí ó rántí lẹ́yìn ilé báyìí kò wá pé mo wá ráwọn àbúrò wa náà àdúgbò kan tí wọ́n dé ẹ̀yin lẹ́ ń lé wọn ní kí ló dé wọ́n ló já ni níjọ́ ọléyà ó ní bó ló ṣe rí wọ́n ní méjì ni wọ́n àwọn bá pa kan àwọn pa kan lójú rẹ̀ pé báwọn ṣe tọ́kọ́ tú kan táwọn ń mọ̀bẹ táwọn ń ṣe ní ti ń wu àwọn wọ́n yẹ okùn tí sì ń bẹ lára títí ẹ̀ kò fi gbogbo ara lé lọ títí bó ṣe dúra nìyẹn. ṣé ikú tí kejì òun kú eléyìí náà lẹ́yìn rògbò fóònù náà ó jàjàlá ó hàn ó fi lùjọ́ yẹn wọn dààmú wa káàkiri ni ẹ wo bóyá kò sí inú àkọọ́lẹ̀ mo wá pé ẹ wo ẹ má ń lẹ̀ dààmú ẹ lọ́ọ́ wá ẹran míì kẹfì rọ́pò òun kẹwàá padà farabalẹ̀ bóyá inú àwọn gàá fúlàní nǹkan kan tó bá bẹ́rí lù bóyá padà rí lẹ́yìn ọdún dábàá wo inú ya kan wa lọ́wọ́ wọ́n ya ìyàkuyà kó mọ̀ sí gbogbo àná àti ìrísọ́lọ́ náà nìyẹn sáà náà yà ìyàkuyà mọ́lọ́n lọ́wọ́ báyìí torí àwa la ni wípé káwọn afa sọ pé ntọ́lọ̀ ní àṣẹ inú ẹ̀sìn rẹ o sẹ́lẹ̀ni tí bá tẹ̀ ẹ́ ágíwù ẹ̀ mọ́ ti inú rẹ ni ẹlòmíì ó kàn dákẹ́ báyìí yóò sì mí orí lórí hmm. ìṣe náà nìyí yóò sì mí orí bí mo bá dẹ̀ yóò nìyẹn èmi mọ́ tèmi ó sì ń dèmi ẹnìkan ò lè kọ́ mi nílá ìjọ ayé tèmi òun mí ṣe rìn aláti ṣe ló máa ti ṣe ara ẹ̀ èmi ò bẹ́yìn kan wí o mi ò sọ pé kò sọ àdíìsì mi ní kò sọ̀rọ̀ ọlọ́run àmì mi ń tèmi mo mọ bẹ́ẹ̀ mi ò ṣe rìn ní tèmi kò yìí sí àbújá kan lọ́rùn ọ̀pẹ bá a bá ṣe gbàgún náà láti gbà bọ́ọ̀lẹ̀ tó bá wá ń ṣe wípé ẹ̀dá ń rí àdánwò àkọ́kọ́ kókó examine ara ẹ̀ wò àwọn wo ni àwọn àṣẹ ọlọ́run tó yẹ kó mú ṣe tí ò máa múṣẹ bóyá ọlọ́run wo abala yẹn láti fi pèsè àkíyèsí tó bá wo abala yẹn tó sáà wá títí ó gbá ìgbàgbọ́ mi mò ń fojú tó ìrun kíkí wákàtí márùn kódà jẹ́mọ̀ gan ni sábà máa ń kí lẹ́mi tẹ́mi bóyá ojú ọkùnrin lápèjúwe ó wo gba àwọn àwa mírù àwọn tí ń jáṣẹ ẹ̀ṣẹ̀ lé ẹ̀mí lè ṣẹ ẹ̀mí lè ṣẹ kó tún wá wá gbogbo ànàwáhí àwọn ibi tọ́lọ́run sọ wípé ẹ má dé bẹ́ẹ̀ àwọn èèwọ̀ ọlọ́run á ń tójú bọlé kiri ìyẹn sì gbà pé nǹkan ṣẹlẹ̀ sí mi wípé nígbà rẹ nìkan ní bẹ́ǹdì rẹ ọ̀rọ̀ zina ńkọ́ ọ̀rọ̀ tí mímu ńkọ́ ọ̀rọ̀ rìbá ńkọ́ ṣé kò sẹ́tọ̀ ẹ lọ́tọ̀ kan tí ń bẹ lọ́wọ́ rẹ irọ́ pípa mọ́yàn ńkọ́ kó tún wúra rẹ̀ wò lábala yẹn sẹ́sìmọ̀ pẹ́ kan ò lè mọ́ tán ṣùgbọ́n averagely ó discover kó ń gbìyànjú kó tó mọ wá bẹ̀ lọ́hùn kó gbà wípé àdéhùn yẹn wá látọ̀dọ̀ ọlọ́run fóun kó òun fi túnra òun ṣe ni torí pé àdéhùn máa ń fọ mùsùlùmí mọ́ ni ìbá ìjádánwò àárẹ̀ efi ń fọ ibi téèyàn kù sí mọ́ wájú ọlọ́run fẹ́ dání nífi ń bẹnu àwọn àfikárù tí òjíṣẹ́ ńlá kọ́ wa fálàárẹ̀ bàbá wáyé ṣe àdúrà fálàárẹ̀ ánìlá sàtọ̀húrún Allah lóògùn ọlọ́run ọlọmọsá ìṣe ni tí ó fọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́ torí kọ́ ọlọ́run mọ́ fi àdánwò fọ ẹ̀ṣẹ̀ ìyàn mọ́ nínú Islam tí wọ́n bá jẹ́ òmìn ní òdodo abẹ́ ọlọ́run bàbá ti bẹ́ síwájú kọ́mọ́sá yìí lo ìbádà Ramadan tá a wà nù rẹ̀ yìí kó lò fún wa ní hidaya kó fi ṣe àlékún ọlá rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ ti tayé hadha aqulu hadha. وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين إنه غفور رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك